بسم الله الرحمن الرحيم والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين عني oṣù sọfar oṣù kejì àbàpàlólógún yẹn mẹta ìhọdọ fourteen thirty nine ọdọ hijira oṣù ya mi kafiri o ṣe kẹ wanka inolumẹ weji ifọdọ 2017 karatuwa ni acani kpayi tafsir alkur'an alkarim suratul mu'minun aya kiyogbo mẹta والذين يؤتون ما أتوا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يؤتون ما آتوا وقلوبهم وجلة أنهم إلى ربهم راجعون أولئك أولئك يسارعون في الخيرات وهم لها سابقون والذين يؤتون ما آتوا أبوك دمو ujuyengo yona kwa kubi wala leo continue alu ishana lale kubo gyagini innal ladhina hum min khashyati rabbihim mushrikun omongi chano lale kubo ake iwu ojii anyị kide ya n'ihi abụkụmadu duhu amadu ma a tewu enwukumadu nwa amaghị amadu enwuledu that is ọjọ ile enyo shewuma ama anọ ọda ma ache enyo ha mụna bọba wakulubuhum wajila ẹdọ abụka kagide iche ẹdọ okpomisi annahum ila rabbihim e yorùjẹ un rọjì un kakini amaba ma ń yá dàbí túgbọ́ ọjọ́ ikide ala ama ile imani kadai aisha radiyallahu ta'ala anha yanihi unisojo aye gida kojo kaiha iboku ma chili iboku ma chili kuyen kuma dunguma abuke doma edoma na dejiji edoma na chuku unisojo lile da abẹ́ẹ̀dọ̀ náà adéjìjìlè ohun ìkàwọn yẹn ni huwa lédè yẹ siriku wà yẹ zini wà yẹ ṣe bọlọkàmùrọ ẹnẹ kàdó mọ yẹ adójì inú kọ ọjọ́ náà tẹ gbàgbé adójì yà á ŋmọtẹ inú kọ ọjọ́ náà tẹ gbàgbé aŋmọtẹ yà á tsi zina inú kan ọjọ́ náà tí ẹgbà kì á mọ ẹgbà kì á sì jìnnà yìí ọ̀hún àyàká fúláhà àzàwọ̀jẹ̀là iná tó pọ̀ ọjọ́ alùpùpù ẹ̀bẹ̀ nìgídẹ́ yìí náà ṣe yìí àníbi ẹni ọgẹ́ni lẹ́yìn màmí nìyí lẹ̀ àyíṣà tẹ́ni nìyẹn òun tání tó ń sọ ọjọ́ nìyí àgẹ́ni kì á nù pọ̀ ìyá nì jìnnà náà ṣe àbẹ̀kí iná tẹ́ náà mọ àbẹ̀kí iná ojú náà jí láti náà tó pọ̀ ọjọ́ àmàṣìbókẹ̀dọ̀ máa dé yíjì kùmàkà yẹn lẹ̀ kọ́ àlà oníṣẹ́ ni ẹni là ya bíntì abibikir wọ́n ọmọ abubakir ya bíntì sidik ṣẹlẹ̀ gẹ̀ àṣẹbẹ́ni kìí adéjì jìdẹ̀rù kùmàrú tún náà ṣẹ nílẹ̀ máa kọ̀lọ́jú rẹ̀ nù ẹni kùmà mí ní mi ṣe àkíní alẹ́bí yóò sọ́lẹ̀ wọ̀nyẹ súnmù ẹ̀sẹ̀ sọ́dọ̀k iná léjì náà jì iná ọ̀ náà jì ní sẹ́dẹ̀ka náà dùn ní kúrò náà gbà iná ti zẹ̀ka iná ti hù iná kọ̀gẹ̀ṣọ́ la àmọ́ tààlẹ̀ tààlẹ̀ báà وهو يخاف الله عز وجل ومنو كو يونا تشكو e kawa ko mal jina nge tiye ne ma oye mala ma ju nta ka ma ne nyu dwale no e ani e ki wu ki betu ma yo e ye wa kwa kujaka ye ma cha ka kini oyo ke la ma ju mi na ma ne nyu dwale to aka ti le le bi do kwa kujaka ya aba anyaka anabi sallallahu alaihi wasallam ani une une no tena ngome ini zina na chime kinuji naji me condition e gba ki a tukolo le ba odun de fa la ma ama ami mu mi ne gba le mani ki ka imani u dabi un de ki tukolo le pa ma e gba ki a tukolo le ba ame ki ma da ma ki de halle ki ma tubatani ba ma register un de ami mu mi dan emi la ni ki de ami muslimi tudale annabi sallallahu alaihi wasallam yani ifiri e e ifiri waya hadithu mune maani ɛɛ anibi ɛni abo kò máa tu kɔlɛ nyɔ kò máa tsoko kaki ilẹ̀ kɔ yɔngɔ kɔ gba bɔ wa tɛ na yiwu tó na ma a dɔw abo kò máa dɔ kɔdu o máa tsa ti koko yɛn kò máa dun ka ma wa kolo bu mu wajɛlɛ dɔ ma ŋɔ n'a de yiyi tɛrɛ gba kɔ yɔ ma ŋɔ gbɛ nyɔ ma nu akɛlɛ ko ɛli ala tukubalu amalihim amalahum ee ee tafsir mu edo ma digi ji tere gbagbo ma bu koloman wa kulubu wo ji letu le aboku ma che nyo ma digi ji tere ma ko ma annahum ma wo che ma ama ila rabbihim raji'un ma da ja allah yani ulaika ila ba yusari'una fil khairat ama len eluma ma na ju henge ama na ju ibe wahum laha sabikun ama aŋɔ dɔgba tugbo kuma atsɛ ŋɛ nyɔ a ɛɛ wahum laha sabikun ama dɔgba itse ma ŋɔ de abo kuma nadu nadu nadu mɔgba da keke tsɛ ŋɛ nyɔ lɛ naam. wala وهم لا يظلمون الله أكبر تبارك وتعالى إنه ولا نكلف نفسا إلا وسعها إني amadu ukolodu nimidu kishen ṣe ọmọkinu pahihun kade ẹ̀ṣẹ́ makini alejiba yẹ ma lè wí tá tìlú àmánigéjì ní alejì ramadan ọyọ mara gini hi ki seventeen aji ihe ọdọ ọyọ gbọ mẹtẹ wara ọla ma ŋa yalé ima ama iha e yile ama iha e yinɛ ɔwɔ ba ima ligu ɛlu e do ama nike senu ɛlu ŋa ya jɔ mɛwɔ ima ligu ɛlu do ama nike senu tura alɛ zɛka ɔyɔ akɔdɔ ɔdɔ ma na do yi ima mu do tsotso ŋɔ ɔyɔ akɔma do ima tukpa yɔ alɛ tura alɛ ni amukɔlɔ ka di ni tse tse ɔmɛ kini nukpa yɔ ka di ŋa bu yɔ waladaina abayewa ba kitabun kino takada aka kidubiwa yanfiku bil haqqo takada la kola alijogesha takada mda chana la kola iho iyo kawala kumaka inaunka bo literature madu akini personification eh personification ehun ki maninin ehun ki maninin ki matunen takụkọ lɔko nɛ atsi takuma yɛ ni ɛŋu uju nɛ mamudu ŋɛ ŋu ma dɔ personification ɛyà mi figures ɛn ɔmɔ ko figures of speech ko ɛhɛn personification zemi rɛ ɔyɔ akɔ takada dugbɔ takada la kɔla takada kɔla ẹ̀lẹ́gùn wọ́hún láàyè ìgbìlẹ̀mú máa bù kọ́lọ́ máa nẹ̀ ní máa bẹ̀rẹ̀ ní tọ́hún máa máa bẹ̀rẹ̀ wá nẹ̀. bẹ́ẹ̀ kúlù búhùn fi rọ́mùrọ̀ dì من هذا ولهم أعمال من دون ذلك ولهم أعمال من دون ذلك هم لها عاملون tabaraka wa ta'ala yanihi bel kona ma aboka shi ma wazi ku wazi ma gbe ya je gbomo ma ni kulubuhum fi ghamra edo ma se dehu gbolanyo ghamra ghafla dalala jahala edo ma se dehu tola no edo ma se dehu dehu la min hadha ugbola alqur'ani e ina duk ma ke don ilgame don tabi qur'an teme gaskiya ya duk wali ka gini ke bire ju tabali ki tigwe kiyama eba o ngo ma ke aki oro gi gire ma biro ne juni tori ki ngo me ngo gi gire ngo ne ile mama ni eliku enihi edo mali ga je di ugbola nyo dola no iyoli yi lame min haza ngola qur'an gideime walahum a'malun min duni zalika ìṣe nà mú kọ́lọ́ òmùnẹ̀ ubi ubi ọ̀lọ́ ọjọ́ kùmàkọ̀pọ̀ òun ibà aláwọ̀ ẹni ubi kùmàkọ̀pọ̀ àìbà ìṣe nà mú kọ́lọ́ òmùnẹ̀ ìjọmọ́ nánadánadánadá a'malun min duni zalika ìnà mú kọ́lọ́ òmùnẹ̀ ìjọmọ́ nánadánadánadá hum laha amilun ukọ́lé lẹ́wọ̀n àbí lànyà kéke oyin sika ká màmá tẹ́nì kó máa tẹ́ ká tẹ́nì lẹ́ni ìnà mú kọ́lọ́ ẹ̀ẹ́dọ̀ kàkó yọmọ́ ma hamukɔlɔ le tsi taka zaba ye amudugbɛ ma to da alɛ sugbɛnɛ ma kini o nɛ ma ŋɔ di yi ma nìyɛn tsi kɔlɔ ɛgba adzɛli ŋu mɛ tsilikitsi le tukɔ lɛ biɛnɛ kì í adze ŋa mudɔ ma wona dàmɛnɛ kí hadith abdullahi bin masoud gidi fi arba'una hadith nawawi nṣe hadith nù bàyìí kónú rɛ akẹ́ lẹ́kú gbogbo ma kini hi. فوالذي فوالذي لا إله غيره إن الرجل ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع ويسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها طبعا ليه يوم كادس لاك إليه inu kɔlɔ kuma ko yɔmɔ ŋa bolo ukɔli lɛ nga maa nya tse ukɔli lɛ maa nya kodzi ko ŋu maa ko na naam. حتى إذا أخذنا مترفيهم بالعذاب إذا هم يجأرون حتى بوغواتك إذا أخذنا مترفيهم ẹgbà kan yẹn wọ́nyà àmájúra àmájúra máa dún máa mútúrẹ̀fì àmájúra rẹ̀ àtúrọ̀fù náà hùn àtúrọ̀fù ọjọ́ àkínní. وإذا أردنا أن نهلك قرية أمرنا مترفيها yẹni àmà tí nìkan máa kẹ́ pé òrùlé bá a máa jùrà kìdó yà lẹ́lẹ́ ohun máa dọ̀dà ó máa dà pọ̀fẹ́sà kò fi hàn fàáfàá alẹ́ àzàb takuma tí ní panẹ̀ bí àzàb amúlùfẹ́ ma. a máa jùrà àmà ẹ̀ka kọ̀kọ́ rọ̀ ọjọ́ tàmájú bí ẹ̀lẹ̀ àmà jù bí àmà ẹ̀ka di imáni turale allah tabaraka wa ta'ala ni hatta idha akhadna mutrafihim bil adhab e ba kanya wonya bo ama jurai humai asuada al mun'amuna fi dunya abu kuma jurai le ba kanya mumma mu bil azabi ba za ba ba idha hum takalumaki yaj'aru makini kwilili ene ke atina tiko hmm. dai yasraquna wa yastaghithuna eh machine machine machine pelelele machine teni àti kò pelelele ma ma pa ìbàlẹ̀ eh allah tabaraka wa ta'ala e ikango anabi sallallahu alaihi wasallam baka baka do anabi apade o ya won edo ko ma ka hun ama kazira ka hun ololohun che ne ka ma do aki wali eh bile ma akpanye de ma ejugede nga ma ka ni bi choko ma yubi acha pa zo ne no ejugo yo yo akini wadarni والمكذبين أولي النعمة ومهلهم قليلا إن لدينا أنكالا وجحيما وطعاما ذا غصة وعذابا أليما إن وقونا والمكذبين فما دولان ريمي أولي النعمة أبوك سرعهما متر فيهم لدي أبوك سرعهما أبوك ما أنا أنا كني جرابا oyo macha te bwe ndi mo kura ije nanu pa di mo lenga na yiro yo ungunu gwe ke chata pa gwo masala chi gwa gi biak bo yele wa ta pa gwo masala chi takla da gi ado na gi la be de gi di gi chi de ura ura ya jali ba kwa kuda hiti yi ute ba agu me gwo e, e, e, ma tu nene ede du gwo ya to ye owo e ya to yo de gela ma yungun ema adama aljena ema si yungun yo yon e unu kolo du ko na chi gi abal yena yon e ẹ̀ṣẹ́ ní ṣíwájú wọn lẹ́mẹ̀ ẹ̀nukú mọ́ṣáláṣí ilé ló tí mọ́ṣáláṣí abájọ ìkẹ́lẹ̀ lulẹ̀ tí mọ́ṣáláṣí mọ́ṣáláṣí ṣe yíyẹ yú ẹ mọ́ṣáláṣí ewé èkìdágéje hù yẹ èkpì yí kàkìdágéje hù ẹ ọmọŋẹ tsọ̀gé wọ ẹkọ àmọ yẹ ẹ àwọn ṣe gbàdẹ gbàdọ tó alùpùpù yẹ tó dáa lẹ òrà yìí jẹ bá yàrá dùn lè قال ينهي إذا هم يجأرون ما يا ماتيني بجمو ميكي لا تجأروا وجاك وما لا تجأروا اليوم إنكم منا لا تنصرون لا تجأروا اليوم èyí ni gidẹ́ ìtọ́jọ́ mẹ́kpó wa ti kò dẹ́gẹ̀dù mẹ́kpó wa ti kò èyí ni gidẹ́ gẹ̀dù ó wà tí kò tí kọ́lọ́n látẹ̀dà olè yóò máa tòbóra wáhìdàn wàdà ó tòbóra nkàzíra ogun yìí kò mẹ́ pa ònú kàdó àkọ́jọ́ mẹ́ ọjọ́ bò á yèmí o ìṣọ́gẹ́lẹ́ lẹ́nu mẹ́ ní apárọ̀ náà lamá ó wà tí kò tí kọ́lọ́n nínú ìnákùn yìí àlìyẹ́wò máa ọjọ́ kí wọ́n rìn ní mí náà látùn sọ̀rọ̀ ìnákùn mí náà látùn sọ̀rọ̀ ene ke ati ene du ne ke kati kume bo aten ojure minna o aba la tusarun ma kati kumen amegire ene du ne ke kati kume bo aten ni to da uda قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكسون amma gidan ya kwadikalit aya ti tutula alaikun aya mi ma tita gbanwu megbo wa kuntum ala aqabikum ala aqabikum ubi me tankisun ubi ohun medu kene ki adu dole mm yani gbadu kuma shini dume odo ene ki adu me odo le ubi medu ko akọb makin akọb akibire eju bi une umaru akini al akibi akabikum tankisun that is tarji'una mu'ridina an simaiha memu bidu kene ki achi wazine tak na mel melu bote no na ne o yitan kisuna ne eh, na an ha وتديرون ظهوركم إليها تدبان لا أذر لكم اليوم أكاكولات إدو مومن نجلو أما كما تفسير ميسر أما كجون اليوم فكنتم على أعقابكم تنكسون فكنتم على أعقابكم تنكسون فكنتم تنفرون من سمائها مرة بإني ترون والتصديق بها مرة بيد جسكياته والعمل بها مرة بيد شكولته كما يفعل الناقص على عقبيه برجوعه إلى الوراء لغنا كنك أو نعلم لك يعني كره دره وشير باس جانا أرسل بيبيه لغنا لما مشير باس ببوكم أقول يوته نعم مستكبرين به سامرا تهجرون mustakbirina mustakbirina bihi mehujine mehujine bihi kpohun mehujine kpohun ṣe ma hujine kpohun ge ma duba mm ma hujine ń ṣe hujine ma hujine kpohun ṣe ń kó na hujine kpohun that is yàdẹ̀hun lẹ́bàdẹ̀ ẹ̀hun lẹ́yìn kẹ́dọ̀ ló dákẹ́ àbá turalojo ake mustakbirina alayhi ma hujine mustakbirina bihi ma hujine ko to yi gida yake mustakbirina bihi re ma hujine ko da ta tabu maka ba ma hujine pai kaaba kuma du woyi mai masjidil haram ki doji mai mustakbirina bihi turale tafsir asad humid mai amma gida ma shaka kini nahnu ahlu haramillah wa khudami baitihi awati bowun yeli hojo de mustakbirina bi ay musta'zimina bil bayt al haram ma bi kaaba ba lakini ama uja ni man kaaba ya daguta ama ye ni kaaba ta eh so ma di kaaba ba to bi kuma di kaaba ba yi samiran ma da kini samir ma du ko bi asamru maduke hi sumar e ikaluku kuma ya tulka babu ifi ifi sahih bukhari kuma kini babi ya babu nahyu an samra ba'dal isha babi ki akola kini maune hana ubiki olichachime kiwe gwane wa tulka samara ne gidaishi sumaran máa jẹ́ àtsòlùkà máa jẹ́ tainu, táyinu akuluka akoloka abagidɛ ibi leeli odu ya n'odu lɛ ɔn maa dɔ akini asamra lɛ wọn lɛ maa akini tɛsimuruna hawula libɛyiti mɛ jɔla ka abadza ayajɔ ane ayatsoluka ane mɛ ɛlɛkotodo arab ti akpakɔ olukɔrɔ kati yojin alikiado oluka odu.

تتكلمون هجرا أي طعنا بالقرآن أو بمحمد صلى الله عليه وسلم الله عز مستكبرين به لذي ما ما ما يجيني أي تفسير ابن كثير ما يعني إن أنه الحرم بمكة آه، أنكم أمين ومدى أنك بكا كذي تسامرا ما جاتاين وجاتوا kpaayɔ la kur'ani ɛ edzi ata edzi atsoluka kpaayɔ la kur'ani edzi agini maa dza dɔ la kur'ani dze dza ɛgba ne o do taki bɛɛ bɛ hu ma maa yi ni inahu sihirun kur'ani si fam inahu shiirun kur'ani seeli inahu kohana kur'ani sɔlaacɛ wɔgɛnɛ lɛ maa dza maa dza ka ye ama do yɔ la gɛdɛ kuma na ka ye tahajurun takuma mungo bukola Qur'an tege mawo de bok male bogen na'am afalam yadabbaru alqawl am ja'ahum ma lam ya'ti aba'ahum alawwalin afalam yadabbaru alqawl aida ya ama maye maye yayi ne mayayin matibin mm kpawo kɔla ni dabarul kɔla ama ye aye kpawo kɔla gidɛ yin wontu kɔla qur'an am ja'ahum ma lam ya'ti aba'ahum al-awwalin hay dai ha ika ni seun ka ngo wa nga ma de en ki wa nga ma gidɛ yi seunwi ki matiti wa nga mu ko yi ko ma igbe igbele igbele o le wa ma de ama ye aye kuma gwo len afalam yadabbaru al-qawl ma ye aye kpawo qur'an kyɛn mɛkyini yaye ohyɛn ɔkɔkuma kini efilo efilosofaiz yi onugunugu ɛkpɔlɛ ɛkpa wa na ɛkyini yaye kpɔla koran alagide kɔma gide e aka yi ha to e ɛwɔn akyɛtɔla iya akyɛ akɔkɔ eku bi to e yɔkɔ gye aka yi ha abi ma tsitsɔ la woyi adi dam ne ko ma mi mɔ ni ha tsitsɔjɔ aka ha ayɛ ɔbɛnɛ lɛ mɛ keye mɛ ɛdi keye am ha. jaahu iniki sɛn ka ŋɔ waa ŋa waa de yi iniki sɛn ka waa ŋuma de yi ɛn kuma ma ko ayi ma de maalam ya ati abahum awalin ɛn wiki ma waa ŋa mɔ amu kɔma ibili naam. أم لم يعرفوا رسولهم فهم له منكرون الله أكبر الله تبارك وتعالى إذا أمام ما يجي فعل بنيها أم لم يعرفوا رسولهم

buka mace alita ne kan mota ne mai kide wu aki kale to dale oju agini aide ha imo mama munu chema ni oyin o mu de wu ene o ba ka oguma o mama ti ni je ko ni ke yin to a ene ko madu akini hi onu hirkil onu ya ne room e ba kale bi sallallahu alaihi wasallam akilita ki adu tujam ya adu ngamo amonu nu nu nu ala ale makoma dile ta ŋu ŋu gidɛ eleti abakwane abakwane sahi bukhari ekele bi hadisi gbɔɔlɔ kiwa ɔmɔlɛ nugbo oluka ŋu gidɛ onu yi deke tie nini ami abujahali deke tuma nini ɛnɛ muhammadu lɛha amɛtsi mimu mu ta nɛ maa maa mɛlɛ ta nɛ isaari mi kubi ma yɛ mu da saari mi na ɔkɛ tsa ŋɛ tsa ka kubi yɛ ɔlɔpɛ lɛha abɛ maa ọlọpẹlẹ tsọlọpọ yima ẹlẹkete anya tsọlọpẹlẹ kata kọọdọ ta ami nínú eduku ọlà eduku ma ka ìyáálé ma gba ma mọ́mú dàmà sẹ́yìn àmì àti ní abájọ máa ní abu ẹ̀sùn ẹ̀tún ní oyá nàgẹ́dẹ́ ibi fún ọtákì mẹ̀sì bá ń tó wó dábàá oyá nẹ̀ yìí àti ní pé àmì tó yẹ mobilize torípé máa yà á mọ́ máa lẹ́ tó dòdò ń ta mọ́ àlùbọ́n alùpùpù gbàgbọ́n alùpùpù máa kò yí pàmà àti ẹ̀sùn ẹgbọ́ yáli kọlọ́kùn tsọ̀lọ́ fi mi ẹgbọ́ yáli kàkínú kò tsi àdéhìn níta nìyẹn yáli olúlu yìí mẹgbọ́ yìí òmẹka yìí òmì akébi ojú ọlọmọ yìí dá n'akébi ojú ọlọmọ yìí dá ìyá yìí yá yìí yá yìí after some time ẹ̀hún kìkà á níbi sika kìíní òun onugbònugbò ẹ̀ tsẹ̀ yẹ kó ŋa libo àní mahamadu onulẹ̀ mayẹ̀ nìyẹn ọlọ́wọ́ sákèdàbí akẹrẹ alkidele tudaba lɔju akini ibodu kuma caka n'a kɔkɔ ani bi ma se mɔ amlɛm yaari kɔrɔ sulahum wahum lahu munkirun ale wa waa bi kayi. am yaquluna bihi jinna bal jaa'ahum bil haqqi wa aktharuhum lil haqqi am yakulun ai dai ha amugu maka ni dai kini ni ma won ti te o ma belgium e o yin ja gini i amagire na machaka bihi jinna aljanatu ma gini jinna aljanatu ne ma'anawu ishenihu aljanatu ne ene ke ayi maa ka aljanatu mm. une chine chuche kimacha uche ko ne muna chin ma ka jena cho ma ki jinna me that is on lenga ra baro akini majnun ene kamal jena da kan yawo ene kamal jena da kan yawo lenga la do akini ahimu alifu imu ya hi am yakuna bi bi jinna maka kini kimu nga hi ede ibole len wo yo akini bel kona mai timu mamoda hinu ah. جاءهم الحق وقال يوما من واكثرهم اما وجي لما بوجانا كاكا غريكا نبي اجيرما للحق كارهون وجي لما تشاكو كوغشا سوغو دوكا لوكو واجا باجو يتبا كاني فورمولا غدالو هغني بوكا ياشي ما وازي با يشينو دوك ما يادوي yanu duo laka kuma duwe tila dogo kuma dunga ni kini imu yahi inu duo lu mune ka kuma ya dunwe ya yi chaka chu ne milioni ajo gbe ungi mdi kola gaskiya ne ka ma ne ya ko bodu ma labi gaskiya le wa aktharuhum lil haqqi karihun oji ile amune ma cha ko gaskiya o we amune ama cha gaskiya yi ubilaha ولو اتبع الحق أهواءهم لفسدت السماوات والأرض ومن فيهن نعم بل أتيناهم بذكرهم فهم عن ذكرهم معرضون ولو اتبع الحق إما شاكاكينه كوغيتا تلوكي كيني شالبو كوغيتا كيني شالبو يدوما ẹwọn àti ọgẹ̀ṣà ẹ̀mí abájọ yìí aláhùn máa yìí unugunugu allahu tabaraka wa ta'ala o maado ako geja o geja de hamudu de hamudu ojo o geja de hamudu ojo bal tabaraka wa ta'ala ni ولو اتبع الحق أهواءهم abaya kɔgɛtsa yi kɔyɔ adaŋu ma kɔgɛtsa lɛ timu de dɔ ma ohun ya le bɔ lɛfɛsɛlɛti aro lɛfɛsɛlɛti sɛmawaatu wal aro o ya le kpaa ne gabaadiya imam kpabi mujahid kpaa abu salim man sidi maa yi ni alhaku huwa allahu azza wa والمراد معناه ذلك لو أجابهم الله إلى ما في أنفسهم من الهوى kim den wo yake do ma nyoju ungojo a kim den ile ngojo a je kina tingama am ke do ama kafira ngi kim dala ngojo na chi wa shara al umura ala wafqi dhalika turuki sharia ngi adwa kim dali ye do male ana adwa ba la fasadat as samawati wal ard ujali bana mam paje tudim dal ke de wa nyoju ba yimi ro je laba ni ma je laba yin imdal ke do ameju dagba cha me ngore ki yoba mana jina kwa mata jina ma ola bangola uni pa ma ola bangola eh to ukwu mana yelin egbadu ka ameju ko ne ki kun wona ma ku to da ko mi gwa ba yo chen ke dimi abakal ka ba yo ni kan lagi liku oyo ayen ittaba al haqu ahwaahum kini kimu de ku kun abigala ni ya ma je keliku eje la ju ma ta kedo awon ojo alebo omi ya yala ba yo yi aka jimi alkumi ma lo nga ko yala tani ki bi omi an lo ihe aka o ji be mi ka ni ko mi ki lo yi ke he ako lo tu bi oko ti yan bi oko yi a je le ba o ti le ye ma we ko e ju le ko ngai elegu ene ka gi jeo macha na ogo ka ti paun ye o mi gere ke ku e ku hilo da didi mi ele gele lo ye dan to do en yun gere ya ya ko ye a ka ma no mi ni ya e ni ki lo ngai e. ko la pa ni duru ko mi ki lo ko le agi bo gal ke do ade yo ye ne o jale bo law ittaba al haqu awaahu shan ko yo agi ali be do abo duniya la fasadatil samawati wal ardi ijale pale mam kwabi o man fihina kwa man kidoyi mam amma bel eh, bel atenahum bi zikrihim yemi ololama unga adamu mare qur'ani solola nyinea mm olola qur'ani nyinea wa fahu fahum ama amune an zikrihim mu'ridun ariya olola ma yake qur'ani nyinea ba ma de gitinyo bote ashe qur'ani wazi duka yacha mun ke ma doro la ma du wo man ba ala kin yachu ma wazi duka yacha mun ke ma ko lo la ma ala kin yachu ma e ba ga yachi ne cha mun ala cha ba ita ga do ma abo mm onu maliki onu atrefi onu yaguti onu onu onu, onu malakuti onu taluta onu jaluta ola alki bole ti kwa kucha kaka kakamu ne kinanya yi eh allah akbar lakini ne mene ne wanya yinu minya yinu amma by the time ka kine tujuwe dawo bo o de kuma ne mi gide inu boka kan ya tuwa yi le wuru we yo yo yuma ke le wuru kai apaka kwa ne mashala ti gbole ojo ojo won ka tuwa yi le apaka kwa ne omo iwaji a condemn kamegboaji kamea ka igi mele e nke jita e ka ma gini hi udini mkpabi ire waji eki oludi oludi oludi oludi na mbidi kika kwate ugwa bugani ma oludi enege ati ode yi eleade enege eji agba yi enege ka ode yi eleade enege àti sákó wá yẹ chánẹ wá yẹ chánẹ ojú òde ọ̀gẹ̀dẹ̀ lẹ́sí òde òkú yẹ lẹ́sí òde wá yẹ rẹ̀ yìí láti bó kùmọ̀ yánẹ ọjọ́ kẹ́bù ẹ̀ lákàrà mọ́kànláhù òwe yìí ẹ̀hún lẹ́lẹ̀ yánẹ ìtẹ́ ìwá imagine takẹ́nẹ̀kì àti wáàzì ẹnìkì dákọ̀ gbà mú nẹ̀ tìlúkẹ́ kí ni jẹ́ imú òde kẹ́ àti ni àmẹ́ ọ̀lù òde kàmẹ́ takàbó kùmọ̀ àti òde kùmọ̀ yánẹ takẹ́ alati wote ile da aboki dai ma ke ma wani kuma ke ma gini iboki kama kuma to bi ni liwudu ba amma ne gaskiya yi eh ne gida ba ma dawo gida eh ne lati alati ma ako amma edo mam da ke goku to da unke do an yure ojo kimi gani kowa allah tabaraka wa taala ni ariya olola me egbaduku me ti wa ajo ko ka ju abajo egire kimudi olabidi akamo na aje kafiriji kamo na aje odi kamo na aje

bel atainahum bi dhikrihim olola me unga dangu me ama amune ba fuhum an dhikrihim muridu ma chatini kuma bolola man naam am tas'aluhum khawjan faqaratu rabbika khayr hmm. wa huwa khayrul raziqin to am tas'aluhum kharjan aidaiha ejuma okole kharjan ci Ọ maa kini uwe ọ na kini arọ kọ odu ka Ọ ọkọ odu la madu do aki xaro ja ni xaraj xaraj ma do ala arabu ni wọn fi aki ni am tes aluhum xaro ja ayi de ha ebi ma o mɛ kuma na arọ kọ odu lɛ maa ki arabu aki ni ratiba ọkọ Ọ dɛ ọkọ ọ ọkọ maa ri salari yi so ajaran. ona ọkọlọ tsa ayọ ọmọ ọkọlọ ọrọ àwọn ẹrẹ rẹ ẹ adzara lẹ ọgẹlẹ ma dọ akini wage abe aki wages ọjọ akini ayide ìní iná kọ òdúkẹ àkọmọra wẹ ojú wa azẹ kẹsùn máa yẹlẹ fakọrọ jùlọ bìkà ọkọ òdú yìí kọjọ kọ lè ń ara ń wẹ̀ yìí báyìí.

نعم وإنك لتدعوهم إلى صراط مستقيم وإنك لتدعوهم وانبي يشادمهم أقاك يدما تويبا إلى صراط مستقيم أقاك داكو قال لي نعم وإن الذين لا يؤمنون بالآخرة عن الصراط لناكبون الله أكبر وإن الذين لا يؤمنون بالآخرة أبوكم ممدع دوغتا قاوجو تتالاني عن الصراط أقبايا ديني صراط الله صراط المستقيم أقبايا أقبايا كاكالغولو ليبا إلا بيكو ما ديماني قوجوناني لناكبون أما تيجيما إيقوم أبو توكاي أي العادلون جائرون منحرفون إيقو دي شنكونا تكبالا kema to kwala ona la ni kenya mo na o mune du nakibun ngara bade nakibun yani nakiba fulanun an tariq imula de jonate pa to na ego oja ka abedu mama di man ko jona ni o pa yo ke chaiba mamu go belete subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa